ẹ má bínú pé àsìkò ló ń ṣe wá bẹ́ẹ̀ arábìnrin dárúkọ ẹ ká sì dágbére lórí ètò tó bá díjọ́ mẹ́jọ àmọ́ entertain ẹ. orúkọ mi ni mákindé oyíndàmọ́lá. ọ̀rọ̀ wo ló mú wa. ọ̀gá mi kọ́láwọlé ọdún ayọ̀ james wọ́n jẹ mí ní owó oṣù june and july. ibo ni iléeṣẹ́ wọn wà. ó wà ní airport ló wà airport road ló wà versatile tutorial center. a máa retí wọn níjọ àjọ máa retí yín jọ mẹ́jọ nítorí pọ́jọ́ ti lọ akéwùgbà góòdọ̀mọ akéwùgbẹ́rù lórúkọ mi nọ́mbà tẹ́ lè pèsè fún ẹni tó bá ní ẹ̀hónú 0800 zero zero five seven eight one eight one eight zero whatsapp ẹ̀ ní ká o princess. ẹ ṣe o àní gbọ́kọ́ ẹnikẹ́ni nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí zero nine zero forty twelve thirty four seventy three nọ́mbà alhaji abolade salami zero eight zero twenty three twenty five fifty one zero nine ẹ má bínú pọ̀ mi àwọn iṣẹ́ ló gbọ́ mi mú. ó yá bàbá dókítà. orúkọ mi ni alhaji dókítà ọ̀làdọ̀jà. pẹ̀lú nọ́mbà lọ́ọ̀yà nọ́mbà yín nọ́mbà yín so gbogbo ẹni tí gbogbo ẹni tó ń béèrè fún pé kásìkò tún kún ètò yìí ààbọ̀ gà wá sọ ẹ ṣé o ó dijọ́ mẹ́jọ ó dàbọ̀. egungun ló bù sí o jàre wípé tọmọ ìyàwó bá dé alákọ̀ọ́rìndé gómìnà ẹ̀. màmá rí kí màmá ní. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn la wà. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́. Oh. làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù kó jábọ́ ó fọ́n ká ah, ló bá tán èso dáradára ti fọ́ adéjú kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yìn ti fọ́n ká àtẹ̀yìn àti so àjàrà wọn ò lò lólùṣọ́ gidi ni èso tọ́ lọ́rùn pín yí o ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjẹ́ àbọ̀fọ́ la ṣe pa òyì ká. ajá balẹ̀ rè ó ó sì mọ́ ó dán. one oh five dot nine fm na fresh e dey fresh. káfó olówó ọjà kó dán mọ́rán. ó dún ó and exhaustive news na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó. ó dún ó programs full of wisdom na fresh e dey papa mama my brother my sister make una dey hear am o oh. fresh fm na the ogbonge radio where they rain o oh. no be only for Nigeria, káàkiri àgbáyé pátá náà america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o oh. ìwọ náà darapọ̀ báwọn jí fokókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó àtẹ̀yí tó kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí o wọ́n kò tó o tún dán one five dot nine fresh fm. Fresh 105.9 FM. ká má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí la bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm. wákàtí kan pẹ̀lú ọlọ́run rèé ìrìn àjò náà tún yá sunday àkọ́kọ́ nínú oṣù kẹwàá twenty twenty one. ṣé wọ́n ṣáà ń fi ìmoore ọlọ́run hàn ṣó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣó ń yìn fún oore rẹ̀ fún àánú rẹ̀ àti fún ìtọ́jú rẹ̀. pásítọ̀ ṣe oyèwùsì oníwàásù náà ni àlejò mi tá a jọ ń rìnrìn àjò náà lọ́wọ́ àánú ilé pẹ̀lú wa wòlíì ọlọ́run ajínrere. Fọláṣadé Ìbídàpọ̀ Obe. mi tí ẹ̀ ní jẹ́ kí ìyá gbogbo nìṣe lọ. a tún lọ bá wọn pàdé lórí Ọpẹ́yẹmí náà. àkókò bá wa ṣọ̀rẹ́ ẹ jẹ́ á ẹ ti mọ̀ pé mi náà ló máa ń gbàdúrà pẹ̀lú wa. màmá gbogbo níṣe Fọláṣadé Ìbídàpọ̀ Òbe àwọn náà lọ máa gbàdúrà pẹ̀lú wa ohun tẹ̀yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ Ọlọ́run bá ṣe ń gbàdúrà pẹ̀lú wa. orúkọ Jésù. àmín. orúkọ Jésù. àmín. Ọlọ́run àdúpẹ́ àgbẹ̀ ọ̀gá o fún àǹfààní àti orí ọ̀fẹ́ tí o fi mú wa wọnú oṣù kẹwàá láyọ̀ àtàláfíà ẹ̀gbà ọ̀pẹ́ wa. àmín. ayìnbọn ayìnbọn sunday àkọ́kọ́ nínú oṣù tuntun yìí torí ajé àlàyé ọkàn ẹ̀gbà ọpẹ́ wa àmín gbogbo ìṣẹ̀dá tó ń gbọ́ mi ìlera pípé lẹ́yìn fi lo ọjọ́ yìí àmín gbogbo ewu nínú oṣù kẹwàá yìí lórúkọ jésù kò ní ṣe kòǹgẹ́ wa àmín ògo ni fún ọlọ́run lókè ọ̀run hallelujah jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Oh. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni mo fẹ́ lò pẹ̀lú àlejò mi ká tó wá gbé ìgbésẹ̀ míì láti tẹ̀síwájú. àlejò mi látijọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò látijọ́ bíi mẹ́ta àtijọ́ sọ gbogbo bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ bí wọ́n ṣe lọ sí patí ẹ rántí tí dáàdi wọn rí wọn àti gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà bí wọ́n wá ṣe fi ayé wọn fún Kristi àti èyí tí dókítà sọ pé wọ́n lè bímọ tí wọ́n padà bímọ ibi tá a fẹ́ lọ nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún kí yín káàbọ̀ lákọ̀tún. àdáwọ̀ with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́ and now we tó ti dé sẹ́. ohun oníwàásù làwa fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe tán. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdi àmọ́ mi are you ready? we are ready àti tẹ́tí. brothers and sisters are you ready? we are ready àti tẹ́tí. nítorí pé ìjọba ìtọ́kọ tó sọ nípa ìhà ah, ah, àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ah, pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò àdáwà with la fẹ́ gbọ́. màmá gbogbo nìṣe ó yẹ kí àwọn èèyàn nílé lẹ́ǹkan sí mo kí gbogbo èèyàn tó ń gbọ́ wa o láti ibi gbogbo lórílẹ̀‐èdè àgbáyé ṣe àbáyín dáadáa a kú oṣù tuntun o á tù wá lára. àmín ẹ sọ lọ́sẹ̀ tó kọjá ẹni dókítà sọ wípé nípa ti ọmọ bíbí pé kẹ́ ẹ gbàgbé ẹ̀ nítorí pé ìrìn àjò tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ sọ pé ọlọ́run padà ṣe báwo lẹ ṣe rìnrìn àjò yẹn tó láàárín ọgbọ̀n ṣẹ́jú tí mo fẹ́ lò pẹ̀lú yín mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yẹn àti bóluwa ṣe wá ṣe tó já sọpẹ́. ẹ nígbà tí ó di pé màmá mi wá bá wa nílé pé àwọn nílò ọmọ o mo ti tó bímọ o àwọn ò mọ bó ṣe ń lọ mi dẹ̀ sọ fún wọn so bí mo ṣe ń sìn wọ́n lọ níta mo wá ní à ẹ ti kó bára yín o kí ló dé mo ní mi ò lè bímọ wọ́n ní kí ló dé tí mo sọ bẹ́ẹ̀ mo ní dókítà sọ fún mi bẹ́ẹ̀ nígbà yẹn ló bá ní ààyè rọ. gẹ́gẹ́ bí ìrètí pé lẹ́yìn ìgbéyàwó ọmọ ló kù ṣùgbọ́n sọ́kọ yín náà ò fẹ́ bímọ ni. ẹ àwọn kì í ṣe pọ́n fẹ́ bímọ o ṣùgbọ́n ó jẹ́ni tí ò kíá owó là ń pé ká tiẹ̀ kọ́kọ́ make ẹ̀ e, ká struggle ká wà òkè. ẹ̀yin méjì jọ agree pé tẹ bá ti make e, ẹ̀ so ẹ̀ tiẹ̀ lé ọ̀rọ̀ ọmọ ah, so kò mọ̀ rárá àwọn ò mọ̀ ẹ̀yin lẹ mọ ìrìn àjò yẹn mọ́mì yín wá wá pé ẹ wá ẹ ti tó bímọ ah, ìgbà tẹ wá sí mọ́mì yín kí ló ṣẹlẹ̀. mo wá sọ fún wọn pé ah mi ìmàlè bímọ náà bá ní ah kí ló dé mo ní tó ṣẹlẹ̀ ní hospital yẹn ń gbà yẹn náà bá ní ọ̀ọ́ oh, oh, pé kò ṣe nǹkan kan eh, dókítà ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ò sọ bẹ́ẹ̀ hmm. kò sí tọ́lọ́run ò lè ṣe mo ní ọ̀ oh, ẹ wo wọn ní kí má wọrí o à ah, kí n má sọ bẹ́ẹ̀ mọ́ mo ní kò burú ní oṣù yẹn ni wọ́n mú mi lọ sí ibi àdúrà kan a lọ ìránṣẹ́ ọlọ́run yẹn ó ti di gbajúgbajà gan-an ní ìsìn ìránṣẹ́ ọlọ́run àgbáyé ni ṣùgbọ́n nígbà náà eh, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó wá ní kí àwọn tó ń wá ọmọ kan máa bọ̀ níta kódà èrò tó bọ́ síta ní ọjọ́ náà wọn pọ̀ èmi ò bọ́ ta o mo dúró pẹ̀lú ọkọ mi a wà níbẹ̀ ni nítorí kì í ṣe pé ó mọ̀ pé mo ní pírọ́blẹ́mù oyún òun believe mhm. pé ẹ tí ì fẹ́ bímọ ni. sódà kì í ṣe torí ọ̀rọ̀ ọmọ gan la ṣe lọ́mọ kò ní ká lọ ká lọ gbàdúrà bóyá wà náà lè rí i ṣe la fi lọ nígbà tán ní kán bọ́ta yẹn màmá mi bọ́ síta àwọn tó wà níta tó gbọ́ wọlé nínú gan wọn pọ̀ ṣùgbọ́n bí màmá mi ṣe bọ́ síta yẹn bàbá yẹn gan mọ̀ pé ọmọ wọn náà láti dúró fún tó náà ti dàgbà gan hmm. níbi tí mo wá wà yẹn mo wá sọ nínú mi ń bẹ̀ pé ah tó bá jẹ́ òótọ́ ló pe ẹni yìí tí o dẹ̀ ń jẹ́ ọlọ́run ọwọ́ tó ń gbélé wọn ń bẹ̀ yẹn jẹ́ kí ọwọ́ tiẹ̀ kó kàn mí níbi tí mo wà yìí tó o bá lè ṣe fún mi màá jẹ́wọ́ fún gbogbo ayé màá dúpẹ́ pé ọmọ yẹn o màá fún ẹ hmm. mo sọ bẹ́ẹ̀ pẹ̀lú ìtara ni mo fi ń dá májẹ̀mú yẹn níbi tí mo wà níbẹ̀ nínú ọkàn mi lo and behold bí oṣù yẹn ṣe parí báyìí mo kàn rí pé mo lóyún ni mi ì tiẹ̀ mọ bó ṣe ṣẹlẹ̀ mo ṣáà gbéra mo wá lọ bá dókítà yẹn pé ah mi mọ bó ṣe ń ṣe mí o nígbà tó yẹ̀ mí wò ló bá ní ẹ́ only God can do this. Hmm. only it God it can only be God. it can only be God. bẹ́ẹ̀ni. ṣẹ́rí bí ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní bímọ nìyẹn. bẹ́ẹ̀ni sà. ẹ sọ lọ́sẹ̀ tó kọjá ẹlẹ́ bímọ. bẹ́ẹ̀ni. débi pé ẹ tún lóyún lé. mo lóyún lé ọmọ oṣù kan. lé ọmọ oṣù kan. bẹ́ẹ̀ni. sẹ́ẹ̀rì ẹ jẹ́ káwọn ra tọ́jú yẹn bẹ́ẹ̀ yẹn hmm. tá a bá dénú ọpẹ́ yẹmí á tu yẹn dáadáa it can only be God. ẹ jẹ́ ká wá lọ síbi bí ẹ ṣe fààyè yín fún Kristi bí iron lady bó ṣe wá di ajínrere hmm. aláwọ̀kọ́ ẹ ti sọ pé ẹ jẹ́jẹ́ pé tó bá lè fún yín lọ́mọ ẹ máa ròyìn ẹ̀ káàkiri gbogbo àgbáyé báwa lè ṣe fàyè yín sí fún Kristi tẹ́ fi fi igbó mímu ọtí mímu gbogbo ẹ̀ sílẹ̀. ní ọjọ́ kan mo kàn pinnu pé mò ń bọ̀ wá ṣe weekend lọ́dún ẹ̀gbọ́n mi ní ìlú Ìbàdàn mo wá di ẹrù mi mo kàn feel pé kí n kàn wá bá ṣe weekend ń bọ̀ látẹ̀kọ́ and uh, very much unlike me mi ò kí n rest i'm always on the road twenty four seven àárọ̀ ọ̀sán alẹ́ you know all I do main uh, hobby me is smoking. Hmm. the only time tí mi ò ní máa mú nǹkan ni tí n bá ń sùn tí n bá ta jí báyìí òun ni màá kọ́kọ́ fi sẹ́nu tí n bá jí làárọ̀ pákó mi àkọ́kọ́ nìyẹn mo ti wà used mọ́ gan-an mo wá pinnu pé kí n wá sọ́dọ̀ ẹ̀gbọ́n mi yẹn so nígbà tí mò ń bọ̀ mo dé ilé ẹ̀gbọ́n mi pásù igbó mẹ́jọ ló wà nínú ẹrù mi eh, ọtí líle mo gbé kan dání àti róòlù sìgá kan tó jẹ́ pack mẹ́wàá tó hmm. máa ń wà nínú ẹ̀ yẹn róòlù kan kì í ṣe ẹyọ mẹ́wàá. no róòlù kan. tó jẹ́ páàkì mẹ́wàá mẹ́wàá mẹ́wàá àbí mélòó ló wà ní twenty so bíi two hundred sticks lẹ́gbẹ́ dání. bẹ́ẹ̀ni hmm. ọjọ́ kan náà ó yẹ kí mi kì í ṣe pé mò ń fọjọ́ bíi méjì mẹ́ta kì í ṣe pé nǹkan tó lè pẹ́ lórí irú kan yẹn mo mọ ẹgbẹ́ ni máa ń ṣe smoke gan-an so mo gbé dání bí mo ṣe dé báyìí tẹ́gbọ́n mi rí mi inú ẹ̀ dùn gan bó wá ní ah ah hey essential commodity bó mo ti ń ṣóhun save báyìí ah, mo ní kí ló dé mo kàn ní kí wọ́n bá yín ṣeré ni ah ó nínú òun dùn pé ah àwọn kinní mi wá ń kọ́. àwọn wo nu. ẹ eh, àwọn eh, dìgbàǹdì mi àwọn boys àwọn boys yes tí ẹjọ́ ń rìnrìn àjò bẹ́ẹ̀ àwọn ṣóye yín ah, mo wá ní ma discharge wọn sìn kó má wọ̀rì torí ìkọ̀ọ̀kan nínú wọn àyà wọn fẹ́ kẹ̀ǹdìkẹ̀ǹdì ni ah, wọ́n lè bòyàn mọ́lẹ̀. so òun ló jẹ́ pé bí ká fa wàhálà ká ṣe fàájì gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kiri ah, yẹn. ẹ̀kan tó sọ pé èèyàn ayọ̀ lè dì náà bí wà sáà. gbẹ̀yìn gan máa ń dúró ti àwọn ọkùnrin dáadáa. dúró tán bẹ́ẹ̀ ni sà tí n bá dúró ti ọkùnrin máa ń mú balẹ̀ àkókò dẹ̀ sí hmm. mi ì bá lọ sáwọn ibìkan tá a bá parí ẹ̀ pé lẹ́yìn tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ ẹnìkan kò tí ì dúró tì í kẹ́ máa pé ìwọ lóhùn yẹn possible na nǹkan tó ń jà tó ń ṣèjàgbọ́nú mi gbà yẹn ti kú. <laughs> iron lady. yes now is dead forever. ok mo padà bọ̀ ń bẹ̀ yẹn so kí wàá ló ṣẹlẹ̀. Ah, ohun tó ṣẹlẹ̀ ni pé mo wá discharge wọn mo wá wọnú ilé. ṣé flat ni wọ́n ń gbé àbí. room and parlour ni. kì í tún ṣe wing room and parlour. room and parlour ni àwọn ń gbé kódà ẹni tó ní ilé yẹn ọ̀gá ọlọ́pàá ni ó dẹ̀ ń gbé lókè bọ yẹn wọ ọkọ sẹmi mi ti ẹ ríro kì í ṣe pé mi mọ o ṣùgbọ́n bí mo ṣe wọnú pálọ̀ wọn mo wọ yàrá wọn lọ straight mo dẹ̀ bẹ́ẹ̀ náà sí gbó mo bẹ̀rẹ̀ sí ní mú tèmi àwọn náà gbọ́ wọ́n wọ́n sọ̀rọ̀ ó jókòó sí pálọ̀ ńbẹ́ kò lè sọ pé kí ló dé ẹ̀gbọ́n yín ni wọ́n ọkùnrin dẹ̀ ni wọ́n ọkùnrin ni ṣùgbọ́n wọ́n dẹ̀ lè fọ etí pé. kò tó bẹ́ẹ̀ o gan bẹ̀rù mi gan <laughs> kódà kò lè bá mi wí o pastor ni o uh, great pastor god ní sè. bóyá torí pastor nígbà yẹn wọn lè nà yín. no àpò náà kì í ṣe torí ẹ even kò yàtọ̀ sí pastor ó bẹ̀rù mi gan <laughs> ṣòye yín tó kò sọ ọ̀rọ̀ tó kò sí pàdánù fresh one zero five point nine fm wákàtí kan pẹ̀lú ọlọ́run kí wàá ló wá ṣẹlẹ̀. so bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní mu kínní yẹn lọ nu yàrá yẹn mo tan tùràrí kan kóòrùn yẹn má bàa ṣáà bolẹ̀ púpọ̀ jù pé mo ń try láti protect ẹ̀ kò sọ̀rọ̀ náà ó ṣáà wà ń bẹ̀ but kò pẹ́ mo kàn gbọ́ tí òun àtẹnìkan ń sọ̀rọ̀ ní pálọ̀ yẹn ohun ẹni yẹn ni mo gbọ́ meanwhile ìkan nínú àwọn pásọ̀ tán ti jọ ń gbàdúrà fún mi like for fourteen years màmá mi àwọn gbogbo wọn. ni wọ́n ti ń gbàdúrà pé olúwa bá wa gba ọmọ yìí. bẹ́ẹ̀ ni pásítọ̀ yẹn ló wọlé wá kí wọn ló wá ní ah, kí ni gbogbo eléyìí ló bá sọ pé àṣàdé ni inú bí pásítọ̀ yẹn ló bá ní and so what. Ah inú mi rú. ok and so what yẹn lẹ́yìn gbọ́nulé pé Ṣadé ni and so ah, what. mo bá dìde mo wá gbé igbó ọwọ́ mi yẹn ń bá bọ́ta mẹ́wàá ẹbí fẹ́lá ṣe ń wé igbó ẹ̀ ni mo ṣe máa ń wé igbó hmm. mi ó máa tíìkì gan. ṣé ẹ mọ fẹ́lá ni ṣé ṣe training lọ́dọ̀ ẹ̀ ah, ah. <laughs> èèyàn mi ni. So, <laughs> ẹ máa ń lọ shrine dáadáa ń gbà yẹn. old oh, bẹ́ẹ̀ ni dáadáa Kalakuta shrine so nígbà tẹ wá jáde tẹ lọ bá pásítọ yẹn. mo bá bọ́ ta lọ bá a ní pálọ̀ yẹn bá ní pé sórí yín pé ṣá <laughs> wọ́n dúró ń wò mí báyìí mo ní máa dà yín fọ́tí mo bá tu igbó yẹn sí lójú Ah, ah, ó gbójú sáyé náà mo tún fọ mo tún tú sí lẹ́ẹ̀kejì mo wá sọ fẹ́gbọ́n mi pé màá nà yín dákú ẹ̀ tí ì èmi lèmi ń ṣàtẹ ní and so what kí ló ń ṣe yín ah, ẹ̀gbọ́n mi àwọn méjèèjì wájọ ń wò mí máa yẹn wò mí báyìí ó mi rí ló bá bọ́ta bẹ̀gbọ́n mi bá sáré tẹ̀lé wọn jọ lọ èmi dẹ̀ yí wọlé padà kì í ṣẹjọ́ èmi náà mi mọ ohun tí mò ń ṣe. Hmm, kinní kan ò mọ̀ pé ohun tó ń ṣe òun ò dáa. mi ò mọ mo wọnú ilé padà lọmọ lọ́mú bẹ́ẹ̀gbọ́n mi ṣe wọlé padà dé ló bá ní ìwọ Ṣadé tó bá ṣe tán òun fẹ́ rí ẹ o mo ní ṣé ò sí òun fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní ẹ máa sọ́ǹsìn yà ẹ bá sọ́ǹsìn gan ni mo lè gbọ́ yín correct orí level tí wà ń sin orí mi pé gan wọ́n ní no tó bá ṣe tán mo ní oh, kò burú ẹ jẹ́ sọ́ńtẹ́ ní ìsọ màá gbọ́ dáadáa àbí kí n máa lọ ó ní rárá pò nǹkan fẹ́ bá mi sọ̀rọ̀ ni anyway mo ní kó jẹ́ kí n sáré mu rap ọwọ́ mi yẹn tán ó dúró bí mo ṣe mú tán báyìí mo wá bẹnu sí sìgá ló wá ní àlóhùn fẹ́ bá ẹ sọ̀rọ̀ ah, ẹ̀gbọ́n fi mí lẹ̀ jẹ́ step down màá gbọ́n tó fẹ́ sọ fara burúkú ẹ̀ balẹ̀ ah. wá ní kò burú ó ṣàdúró mo rí tó ń gbọ́n gbogbo ẹsẹ̀ nígbà tí mo wá mú tán mo wá lọ bá mo ní kí ló ṣẹlẹ̀ ó ní ǹjẹ́ mo mọ̀ pé tí Jésù bá dé ní ìsìn èmi ò ní lè bá lọ òun á bá lọ you see um, agbára wà nínú ọ̀rọ̀ gan mm. very much unlike me èsì tó yẹ kí n fún tí mo máa ń fún yàn normally kọ́ ni mo fún wọn ní ọjọ́ yẹn mi mọ nǹkan tó ṣẹlẹ̀. èsì wo lẹ máa ń fún yàn tó bá sọ ọdún ẹ lójú. normally ṣe ni máa sọ fún wọn pé <laughs> ta ló sọ fún mi pé òun fẹ́ bá lọ ṣé èmi sọ pé mo fẹ́ lọ ọ̀run rere ọ̀run rere yẹn máa ti tutù jù ó máa dọ́ọ̀l kò ní sí fàájì ń bẹ̀ ọ̀run àpáàdì yẹn àwọn Bob Marley àwọn gbogbo ẹ̀ fàájì àpọ̀ fẹ́lá bàbá ibẹ̀ gangan ni fàájì máa wà irú àwọn nǹkan tí máa ń sọ nìyẹn ṣùgbọ́n ní ọjọ́ yẹn ní tí mo sọ fún ẹ̀gbọ́n mi ni pé kí ló fún yín láì dí àpè tí Jésù bá dé mi ní balọ̀ mo ní ẹnìwé ṣe fẹ́ gbọ́ Jésù ò tí ì lè dé àfi tó bá gbà mí hmm. ẹ̀gbọ́n mi màá bá yín màá yá yín Hmm. mi mọ́ under influence tí mo fi sọ. ìtòkà ìtòkà tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ dé àti ṣetán. evangelist fọláṣadé ìbídàpọ̀ òbé lálejò wa lórí ètò ẹ tẹ̀síwájú mà nígbà tí mo dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ló bá ní airport ó máa change mo ní ẹ̀yin má wàásù fèmí ẹ̀yin fèmí lẹ̀ pẹ̀lú ọlọ́run ẹ fi mí lẹ̀ o ó bá ní kò burú ẹ òun ṣáà ẹ mo bá yí wọnú ilé padà mo lọ mu tí mo ní mu mi mo mú tọ́ yẹ kí n kàn láì dà mo rí i pé láàárín ìṣẹ́jú díẹ̀ mo develop ibà tó le gan mi ò dẹ̀ ń ṣàìsàn bẹ́ẹ̀ yẹn orí bẹ̀rẹ̀ sí ní fọ́ mi òtútù mú mi mi ń gbóná gan ha kí lélẹ́yìí kò rọ pé mo dẹ̀ ń lo oògùn kan ló ń ṣe mí mo kàn gbé pásù gbó kan mo kàn bọ́ sẹ́ńkùlé ẹ̀ ni mo bá lọ sè é mo dájẹ́ bíi tíì kò ràn nǹkan tó ń ṣe mí àà kò kí ń le tó bẹ́ẹ̀ yẹn o mo tún gbé bátù mo wá dàpọ̀ mo sè é bíi fẹlá gòrò àwọn rárí àtijọ́ ló lè mọ tó ń jẹ́ gòrò ìyẹn ò ṣàlàyé orí bí mo wá jẹ́ mo mm, ṣùgbọ́n síbẹ̀ kò ràn nǹkan tó ń ṣe mí mo land hospital ní ìlú Ìbàdàn. gbogbo nǹkan tẹ ẹ rọpò yẹn náà èyàn gbọ́dọ̀ má land hospital. Ah, normally n bá lò bẹ́ẹ̀ yẹn ó máa gbọ̀n dànù ni hmm. ṣùgbọ́n bóyá nítorí pé a ti ṣiṣẹ́ ìgbàlà mi parí fún ọjọ́ yẹn bóyá yẹn náà ló bí irú ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ náà nígbà tí mo dé hospital yẹn ọjọ́ mẹ́ta ni mò ń láti lò ń bẹ̀ wọ́n admit mi wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ́jú mi nígbà tó máa di bí ijọ́ kẹta tára mi ti ń balẹ̀ dáadáa ògbẹ́ igbó àti sìgá ti ń gbẹ mí mò ń wò bí mo ṣe lè sáré wá bí máa sáré lọ sí joint kí n lọ ara mi sí i was checking already mo ti ń jones fún kinní yẹn gan ah, mo wá ń wò pé ah, mo wá ń bi wọ́n pé doctor gbàwo ló máa dé torí ó ń kọ́ wá discharge mi o nǹkan tí mo sọ wọ́n ní kí n ṣe sùúrù kò ní pẹ́ dé you know even to now crown it up for me níṣe ni pàdí mi kan ìyẹn ń ta igbó ní àdúgbò kan ní Ìbàdàn joint sí gbogbo wa àwọn aláyé máa ń wà gan ni ó wá gbọ́ pé mo wà lọ́spítù the next thing tó ṣe ńṣe ló lọ pè láti ibi united tó pẹ́ hospital ayon ah kí ló happen wọ́n ní ẹ strong ó síìkì a ò gbọ́dọ̀ ṣojoojò àwọn bọ́ìsì ń gbọ́n ti gbọ́ pé wà ń tàn mo ní má wọrí máa yọ lálẹ́ yìí ṣayé fún everybody lọ anyhow máa yọ síbẹ̀ lálẹ́ yìí ó bá dà wọ́n máa retí mi bí mo tún ṣe gbé fóònù yẹn lẹ̀ báyìí gbogbo ọkàn mi náà mọmọmọmọ sókè ni mò ń ṣọ́kí dókítà yẹn dé mo wá wọnú yàrá tán fi mí sí èmi nìkan ni ó wà ń bẹ̀ private room náà fi mí sí ní around bíi aago méjì ọ̀sán between two and three mo lie down lórí bẹ́ẹ̀dì yẹn palẹ̀kùn yẹn dé ni mo rí tí fọ́ọ̀sì kan ṣí ilẹ̀kùn yẹn bí ilẹ̀kùn yẹn ṣe ṣí mo kàn ń gbọ́ ohùn ẹni tó ń bá mi sọ̀rọ̀ bí n ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ni mi ò rí ẹni tó ń sọ̀rọ̀. ilẹ̀kùn yẹn ṣí sílẹ̀. ó ṣí. bóyá ẹnìkan ń sọ̀rọ̀ láti ta lẹ́yìn kọtìn a máa ń wò nu fíìmù náà. <laughs> no àtọ́. ṣílẹ̀kùn yẹn padé padà bó wà ń ṣí sílẹ̀. ó wà ń ṣí bẹ́ẹ̀ kí wàá lòun tẹ gbọ́. gbogbo ohun tí mò ń gbọ́ ni pé Ṣadé fi ayé ẹ̀ fún mi kò sí ní tí ò sọ tán ó bẹ̀rẹ̀ sí ní ṣe ayé mi hàn mí lọ́tún lọ́sì bó ti ń sọ òyìnbó ló ń sọ Yorùbá. ọkùnrin àbóbìnrin. ohun yẹn bí ọkùnrin ni ohun rẹ lẹ bíi tinu sinimá ìwọ ọmọ ènìyàn àbí bá a ṣe ń sọ̀rọ̀ ẹ. very strange voice mi kò tiẹ̀ ní bá ló yé mi mi ni mo pa mi kò yé mi bọ̀ lórí bẹ́ẹ̀dì níbi tí mo wà yẹn ṣùgbọ́n nígbà tó máa parí ọ̀rọ̀ yẹn ó wá ní this is your last chance mo kàn rí pẹ́lẹ́kùn yẹn padé ni fún ìgbà àkọ́kọ́ ìjì mú mi mo wá wà conscious pé yé òótọ́ màá ni irú ayé wo ni mò ń gbé yìí mo wá ṣẹ̀ṣẹ̀ ń rí i pé ah, ah. mo wá rántí bí ayé mi ṣe rí mo wá bẹ̀rẹ̀ sí ní sunkún lórí bẹ́ẹ̀dì yẹn mo ń ké gan-an mo ń sọ pé jésù gbà mí dáríjì mi máa fàyè mi fún ẹ that was how I met Jesus. Hmm. tó ti dé ohun oníwàásù làwọn fẹ́ gbọ́. àdáwọ̀ wí gbọ́ tó ti dé sẹ́. ohun oníwàásù làwọn fẹ́ gbọ́ ka ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already artist. ohun tẹ́yìn gbọ́ ni pé this is your last chance. ẹ jẹ́ ń ṣe ojú òpó sílẹ̀ kí n tó yàǹda yín. ṣùgbọ́n ṣe mọ̀ pé gbogbo èèyàn kọ́ ni yóò lórí ọ̀fẹ́ láti gbàrú àlejò yẹn. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ń gbọ́ wa báyìí tó jẹ́ pé last chance wọn rèé ẹ̀yin náà gẹ́gẹ́ bí ohun tó bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí ọlọ́run sọ̀rọ̀ jáde látẹnu yín sí àwọn èèyàn tí wọ́n ń rìnrìn àjò bẹ́ẹ̀ yẹn pẹ̀lú yín kí n tó ṣe ojú òpó sílẹ̀ bóyá mo lè gba ìpè kan àbí méjì. gbogbo ìṣẹ̀dá tó ń gbọ́ mi ojú àpá kì í jojú ara o kì í ṣe gbogbo èèyàn ló lè rírú àǹfààní tí mo rí gbà àánú ni mo rí gbà irú ìrírí tèmi rí àwọn kan rí wọ́n já sí ọ̀run àǹfààní tí mo rí àánú ni bí a bá rí ẹnikẹ́ni tó ń gbóhùn mi tí ò tí ì mọ Jésù kó fa yé ẹ̀ fún Jésù gbogbo tá à ń sọ gbogbo ìmúkùmù yìí kò sọ́nà ń bẹ̀ feelings ìṣẹ́jú díẹ̀ lásán ni téèyàn bá ti ṣe tán ṣùgbọ́n ó dín díẹ̀ mí ló ń bá ìmúkùmù yẹn ṣiṣẹ́ téèyàn gbọ́dọ̀ bá wí gbogbo ọ̀nà tó bá máa gbà ló gbọ́dọ̀ fi lòdì sí kó o bí Ọlọ́run kó o dẹ̀ yọ̀ǹda ẹ̀ nítorí pé ayé ti tán. ìwọ tí a ti gbàlà ó yẹ kí wọn náà dìde fún ìgbàlà ẹlòmíràn kí nìkan tẹ̀ ń ṣe pàápàá nírú generation tá a wà ẹ́ ìmúkúmu yẹn pọ̀ kí ló ń tẹ̀ ń ṣe láti lè ran àwọn èèyàn lọ́wọ́ kó má bàa kú sí ọwọ́ sátánì. ẹ a máa ń lọ ń ṣe ìsọjí káàkiri nípa orí ọ̀fẹ́ ọlọ́run a ò ní pẹ́ ṣèmí ìníbàdàn yìí báyìí a ó lọ sí agbègbè ibi táwọn bọ́ìsì wà àti jọ́ìntì wà a ó sọ ìrírí wa fún wọn ọlọ́run dẹ̀ máa ń tibẹ̀ gba ọ̀pọ̀lọpọ̀ là táwọn náà á yọ̀ǹdẹ̀ nítorí pé kì í ṣẹjọ́ wọn agbára tó jù wọ́n ló ń bá wọn fà á. èmi ò tiẹ̀ mọ̀ bóyá ẹ lè jẹ́ kájọ ṣe kó jẹ́ mobile reviver ká wà nínú mọ́tò gbogbo jointi gbogbo roundabout gbogbo ibi tí wọ́n wà kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ èmi náà bá wọn sọ̀rọ̀ ká kọ́ ọ lọ káàkiri ìbàdàn ó dáa ọlọ́run á fún wa ṣe. a máa sọ̀rọ̀ lé lórí zero zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fáwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine. hello. hello ẹ kalẹ. god bless you sir ta ló ń pe ibùlẹ̀ tí ń pè wá. orúkọ mi ni gbẹ̀ngàn mọ́tọ́ṣọ́ láti lọ́gbọ̀n arúgbó ìgbàlú. yes sir. ẹ kú ètò ọlọ́run a máa darapọ̀ mọ́ yín o ẹ jẹ́ rí nǹkan kan lèmi kan fẹ́ kẹ́ máa ṣe kún àdúrà fún àwọn ènìyàn torí kún mo rí pé ìrìn àjò yìnyín ìrìn àjò tó lágbára ṣùgbọ́n glory be to God pé ọlọ́run ṣe ìràpadà fún yín ọpẹ́ ni fún ọlọ́run lókè ọ̀run. ṣùgbọ́n a rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹran ara ló sábà máa ń fà á gẹ́gẹ́ bá a ṣe rí i kà nínú ìwé second Corinthians orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnlá sí twenty four a rí i pé bàbá Paul ọ̀fà post wọ́n ń sọ̀rọ̀ láàrin yẹn wípé bí àwọn bá fẹ́ máa ṣe nǹkan gbé nǹkan rere á rí wípé nǹkan búburú ló ń ti ọwọ́ rẹ̀ jáde ó wá parí ọ̀rọ̀ yẹn pé ta ni yóò gbà mí lọ́wọ́ ẹran ara hmm. ẹran ara ní ipá àti agbára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà béèyàn bá lórí ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ tó omiwa ẹran ara yẹn lè bá kàn ní wípé kẹ́ ẹ máa bá kẹ́ ẹ máa fi ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ̀nyẹn lọ́wọ́ láti máa fi bú ìgbà yìí ló tó rọrùn iṣẹ́ gbogbo wa náà ni àtẹ̀yìn náà àtẹ̀mí gbogbo alá àmísà ẹ ṣe <laughs> púpọ̀ sà hello. hello ẹ̀kalẹ́. ẹ̀kalẹ́ sá o. orúkọ mi ni Ibrahim láti Ìbàdàn. Ibrahim láti. Ìbàdàn. Ìbàdàn Ìbàdàn ń bo Ìbàdàn pọ̀ sá. bẹ́ẹ̀ni ní Akínyẹlé. ok sá ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ dáadáa ká lè gbọ́ra wa dáadáa. Okay, ṣe ti ń gbọ́ mi báyìí. yes sir. ẹ nípa nǹkan tí evangelist náà sọ nfa tèmi gan ọ̀rọ̀ yẹn bá mi wí lọ́pọ̀lọpọ̀ hmm. gan ni bọ̀ lágbára ọlọ́run kábà ṣe lè rí wọn náà ẹ̀yin náà bá wa bá wọn sọ̀rọ̀ bóyá nọ́mbà wọn náà máa fi síta ni àbí kábà ṣe lè rí wọn láti bá wọn náà sọ̀rọ̀. wọ́n fi nọ́mbà wọn sílẹ̀ tá a bá ti parí ẹ pè wọ́n kẹjọ sọ̀rọ̀ ìdí tí ètò yìí wà fún gan nìyẹn láti lè jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ìgbèkùn irú agbára bẹ́ẹ̀ yẹn ẹ ṣe pọ̀ sà olùwádìí musa ẹ ṣáà make sure pé ẹ gba wọn á lè gbàdúrà pẹ̀lú yín. all right ẹ ṣe gan. yes sir. àti tẹ́tí brothers and sisters are you ready we are all ready àti tẹ́tí. hello ìtẹ̀kọ̀ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi. hello. hello sir. god bless you sir. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ sir. ẹ kú ètò. yes sir. ẹni tó sọ̀rọ̀ yẹn mo mọ̀ dáadáa. kí lorúkọ yín níbo lẹ ti ń pè wá. adeniyi láti ojú ọ̀nà àti ẹ̀kọ́ yìí sá. ok sir òótọ́ ni sẹ́rí ẹ̀gbọ́n ọmọ dáadáa pásítọ̀ lágbàtà ní àpéjọ ah, pèsè ní ìdè ìbàdàn ní kúdẹ̀tì ẹgbọ́n wọn ni wọ́n pè ní pásítọ̀ òbí ìgbédàpọ̀ lóòótọ́. Ah, ẹ mọ̀ wọ́n tọ̀tọ̀ tó láwọn gan mi rí bẹ́ẹ̀ ṣe sọ pé gbọ́n wọn ní pásítọ̀ òbí. bẹ́ẹ̀ nígbà tí bẹ́ẹ̀ nígbà tí wọ́n wà lókè àdó àwọn ọlọ́ba wọn ṣe eh, bẹ́ẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àǹtí yẹn wá lóòótọ́ ṣùgbọ́n àwọn mọ̀ pé báyìí wọ́n ṣe rí lọ́kàn wọn mọ̀ pé wọ́n lé ṣùgbọ́n àwọn gbogbo wọn mú gbó ó ń sọ yẹn léèrè alẹ́ ìbò tí wọ́n fi yẹ sọ yẹn orúkọ tó ń dàpọ̀ yẹn bíbí pásítọ̀ wa gan òun yẹ gbọ́n wọn. ok sir ìkóhun tó a lò tọ́. ẹ ṣe púpọ̀ sí. ọ̀rọ̀ yẹn ó lágbára nínú ibi gan. olúwa ṣeun. Hmm. olúwa ṣeun. tó ti dé sẹ́ òun ò làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni. hello. hello hello. hello sir. God bless you sir. amen sir. Mr. Adéwálé láti Ìwó. yes sir. ìbéèrè mi ni fún àlejò wa ni pé ǹjẹ́ ńgbà tí àwọn tí wọ́n pè wọ́n nígbà tí wọ́n wà lọ́sítù yẹn ǹjẹ́ wọ́n tún padà rí wọn mọ́ wọ́n gun kí ni tí wọ́n tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pè wọ́n pé kán wá eh, eh. tí wọn ò lọ mọ́ tí wọ́n fi bọ́lọ́ pàdé. ok. yes sir. gbogbo wọn ni wọ́n wá rí i pé mo ti di àtúnbí hmm. a rí nínú wọn tí ọlọ́run pàpà lò mí fún táwọn náà fi ayé wọn fún jésù. láì wàásù pé èé tó fi máa yọ̀ ah, ń lè ah, jù. ẹ̀ ẹ̀ ń tó gbà yìí ń tó sọ ẹ́ dà báyìí ó tọ́ káwọn náà tẹ̀lé. kó tó di pé ẹ máa fi nọ́mbà yín sílẹ̀ ẹ jẹ́ ká lọ sẹ́ka ìpolówó ọjà ẹ̀yàn wa nílé àyín padà bọ̀ wákàtí kan pẹ̀lú ọlọ́run Daniel Kolenda ó ń bọ̀ ìlú Ìbàdàn ó ń bọ̀ sọjí agbára ńlá ó ń bọ̀ sọjí bọ́ńkè ó ń bọ̀ ẹ jáde wá o ó ń gbàlá wà níbẹ̀ ó ń sọjí ìwòsàn ó ń ṣẹ́gun wá ṣẹlẹ̀ ìbùkún wá tẹ̀lé. omi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò tìlà ní ṣẹ́gun ògúlùtù ìsọjí agbára ńlá ẹni tí bọ́ńkè gbé agbára ìrere lọ́wọ́ nígbà ni mò o ìyẹn Daniel Kolenda nǹkan lá máa ṣẹlẹ̀ nílùú Ìbàdàn sọjọ́ ọlọ́jọ́ Thursday ọjọ́ kọkànlá títí di Sunday ọjọ́ kẹrìnlá November twenty one aago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o gbàgede asidam tó wà níwọ̀ fún ìyànà church ìbàdàn ni yóò ti wáyé nígbà tí ìpàdé iná mímọ́ fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà yóò máa lọ nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láago mẹ́fà àbọ̀ ìdájí lójoojúmọ́ ní pápá ìsọjí yìí kan náà thursday sísá òde lè yí ògo ọlọ́run fẹ́rìn nílùú ìbàdàn nínú ajírere daniel kọ̀lẹ́ndà gbogbo ènìyàn ó yá o jésù lolúwa. kó tó di pé màá bọ́ sí ìtàn àwọn akọni ìgbàgbọ́ ẹ mọ̀ pa ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn látọ̀sẹ̀ tó kọjá ẹ jẹ́ kí màmá wa kó fi nọ́mbà wọn sílẹ̀ nọ́mbà wo ló lè pè yín sí ma. zero eight zero. zero eight zero. three five zero. three five zero. two nine eight nine eight. two nine eight nine eight lẹ́ǹkan sí ma. zero eight zero. zero eight zero. three five zero. three five zero. two nine eight nine eight. two nine eight nine eight. tá a bá rí ẹni tí bóyá ọmọ ẹ tó ní ìdojúkọ pẹ̀lú ọmọ ẹ ṣe lè gbàdúrà kẹ́ bọ́mọ yẹn sọ̀rọ̀. bẹ́ẹ̀ni àìmọye irú ẹ Ọlọ́run dẹ ń gbòògo ṣe mọ̀ pé ìrírí làgbà. adẹ́gbògo kalẹ̀ lórúkọ Jésù àmín mọ́ àná ìtìmọ̀ God bless you. ẹ máa rí àsìnrètí lórí ọpẹ́ yẹmí. all right sir. ẹ̀yin èèyàn wa nílé ẹ ti mọ̀ tó bá ti ń dún báyìí ìrìn àjò yá nìyẹn ìtàn àwọn akọni ìgbàgbọ́. kó tó di pé màá gbé fún bàbá mi pf wá láti iléeṣẹ́ ìrànṣẹ́ kremik ẹ jẹ́ n tún tẹ̀síwájú díẹ̀ mò ń sọ̀rọ̀ nípa bàbá Prophet Samson Ọládèjì Àkàndé mo ti sọ bá a ṣe bí wọn àti gbogbo ìdojúkọ díẹ̀ èyí tí wọ́n rí. ní ọjọ́ kẹtàlá sí ìgbéyàwó Salami Àkàndé àti Aisat Mojírádé. mo sọ gbogbo ìgbìyànjú àti ìrìn àjò lọ sí Ìlọrin nílé ìwòsàn kó tó di pé wọ́n wá bọ́ sí ọ̀dọ̀ àfáà táwọn náà gbìyànjú ìtàn ní níbẹ̀ ni wọ́n ti kọ́ Quran títí dénú ọkàn tí wọ́n sì mọ gbogbo ẹsẹ̀ tó wà nínú Quran kà lórí. mo sọ lọ́sẹ̀ tó kọjá mo ní àṣekíwúrà tó dán àṣọ máa ń laná kọjá ìtàn sọ pé ojú bàbá rí tó débìí pé aṣọ ẹyọ kan ṣoṣo ló kù sọ́rùn wọn abala ìtànkẹ́tì ẹ̀ ló lọ́pọ̀lọpọ̀ ìgbà ló ti gbìyànjú láti pa ara wọn èyí tí wọ́n ṣe nílọrin wọ́n lọ́ọ́ tiẹ̀ lọ sùn sójú irin wípé kí ọkọ̀ ojú irin kó pa àwọn ìyẹn bàbá àbíyè náà torí ńgbà tọ́pọ̀lọpọ̀ bá ń la nǹkan kọjá ọlọ́run bàbá àbíyè wọn mọ̀ wípé kí wúrà tó dán ó lànà kọjá ẹni tí ò bá ti nà tàntàntàn kó tó nítàn irú wọn kì í pẹ́ tán ìdí táwọn bàbá yìí fi nítàn tá à ń gbọ́ tá à ń kà nìyẹn. mo ti gbẹ́nu lọ́sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí wọ́n ṣe di ẹni ìgbàlà ṣẹ́ ẹ̀gbàgbé ajínrere obìnrin Mariam Oni bọ́ ṣe gbé aago wọn tí wọ́n ń kéde tó ń wàásù Kristi bí bàbá ṣe bẹ̀bẹ̀ wípé sọ fún Jésù ẹ kó la ojú mi kó wò mí sàn màá sì tẹ̀lé wọ́n ní bàbá Prophet Samson Ọládèjì Àkàndé tí wọ́n ń jẹ́ Sàlámì Àkàndé ńgbà yẹn báyìí ni wọ́n ṣe fi ayé wọn fún Jésù mo sọ lọ́sẹ̀ tó kọjá bí bàbá wa late pastor JB Odùṣọ̀nà báwọn náà ṣe pay pastoral visit sí ìjọ ti Ẹdẹ àwọn ló wá ṣe ìrìbọmi fún Sàlámì Àkàndé tó fi di Samson Àkàndé tí gbogbo wa ń pariwo tá à ń sọ tá à ń fi gbàdúrà tí wọ́n sì ṣe ìrìbọmi fún ìyàwó wọn Ayisatu táwọn náà di Ruth Àkàndé mo tún sọ ní nineteen thirty eight náà bí ọlọ́run ṣe wá sí màmá ruth àkàndé nínú tó dẹ̀ jẹ́ pé wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ àwọn onífá wípé ó di ẹ̀yìn ọdún mẹ́sàn-án kó tó lè lóyún nígbà tí wọ́n ti rí ikú àkọ́bí tí àkọ́bí wọn obìnrin mu sọ lọ́sẹ̀ tó kọjá eléyìí kọ́kọ́ jẹ́ ohun tí ó ya àwọn èèyàn lẹ́nu tí wọ́n sì wò wípé kí ló ń ṣẹlẹ̀ nígbà tí ọlọ́run ó tún wá fọba lé tí ó tún ṣe bó ṣe ń ṣe nígbà tí bàbá wa Prophet Dio Babájídé táwọn náà bẹ ìlú Ẹdẹ wò àwọn ìjọ Ẹdẹ nígbà tí oyún yẹn wà lóṣù mẹ́ta tí bàbá dẹ̀ sàsọtẹ́lẹ̀ wípé oyún tó wà nínú wọn ọkùnrin ló máa fi bí pé Samuel ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ sọ nígbà tí ọlọ́run tún máa ṣe bó ṣe ń ṣe tó tún gbé ìṣe rẹ̀ dé ẹ mọ̀ pé oníṣẹ́ ìyanu ni nígbà tó di 1939 ọlọ́run fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nítorí pé bàbá Samson Àkàndé ìtàn ni wọ́n wá bí ọmọkùnrin wọ́n wá sọ ní Olúwatáyọ̀ Samuel Olúwatáyọ̀ Àkàndé eléyìí dẹ̀ jẹ́ ohun tó dá èdè àìyedè sílẹ̀ tó sọ pé shut up ní ńlá ìyẹn nínú ìdílé Kúsì tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ darapọ̀ láti sin Ọlọ́run Baba Samson Àkàndé. nítorí pé lẹ́yìn tó ti bí Sàlámì Àkàndé tó di Samson Àkàndé yẹn Sàlámì Ọládèjì Àkàndé ìtàn sọ wípé nínú nínú agbègbè wọn nínú ìdílé wọn kò sí ẹni tó tún bí ọkùnrin ṣáájú àkókò yẹn eléyìí mú ìsọjí ńlá wọnú ìdílé àkàndé nítorí pé testimony náà ó jẹ́ èyí tó lágbára púpọ̀ púpọ̀ òun ló wá jẹ́ kí bàbá tó bí bàbá Samson ọládèjì àkàndé táwọn náà wá fi ayé wọn fún Kristi àti màmá wọn oyèmọ̀mí nítorí pé ẹ mọ̀ pé mo sọ níbẹ̀rẹ̀ ìtàn yìí wípé wọ́n jẹ́ abọ̀rìṣà ẹ̀sìn àbáláyé ni wọ́n ń ṣe nítorí ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ kí wọ́n fi ayé wọn fún Kristi tá a sì ṣe ìrìbọmi fún wọn. tó sì jẹ́ pé wọ́n dúró nínú ẹ̀sìn ìgbàgbọ́ títí di ìgbà tí a gbà wọ́n sókè bàbá a gba bàbá sókè ní 1957 tó dẹ̀ jẹ́ pé 1948 ni a gba màmá sókè. lọ́sẹ̀ tó kọjá mo sọ ìgbésẹ̀ tá a fẹ́ gbé mo ti dẹnulẹ̀ níbi ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn tí mo la lọ sí ẹsẹ̀ odò tí mo sọ pé a fẹ́ fún àwọn ọmọ iléèwé tí wọ́n wà níbẹ̀ ní bíbélì pé tí mo bá rí ẹni tó lè connect wa mọ́ àwọn Gideon's Bible adẹ̀rẹ́ àánú àti orí ọ̀fẹ́ gbà nítorí pé nígbà tí ọwọ́ máa kanwọ́ àwọn bàbá bàbá a rí connection yẹn pẹ̀lú Gideon's Bible wọ́n dẹ̀ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ bíbélì tó tó fún ìrìn àjò náà mo wá sọ pé gẹ́gẹ́ bí ohun tí wọ́n béèrè nílé ìwé yẹn wọ́n láwọn fẹ́ board marker nílé ìwé yẹn tó dẹ̀ jẹ́ pé mo wò pé a fẹ́ ṣètò ẹ̀ fún wọn. mo wá wòó pé ńgbà tá a bá fún wọn ní board marker mo sọ lọ́sẹ̀ tó kọjá pé á dára púpọ̀ káwọn ọmọ kọ́rí nǹkan mú lọlé ṣùgbọ́n gbàtà parí ètò mo rí pé àwọn èèyàn nǹkan tí mò ń sọ òye wọn bóyá wọ́n rò pa fẹ́ gbé páàkì núdù kan fáwọn ọmọ ṣùgbọ́n tí mo sọ ni pé ká fún wọn ní ẹyọ kọ̀ọ̀kan tá a bá ti fún wọn bíbélì board marker tá iléèwé ló máa lò ká wá fún àwọn ọmọ ní ẹyọ kọ̀ọ̀kan àwọn èèyàn dẹ̀ ti ń dìde gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tí a fún wọn wọn á wò wípé a lè dúró pẹ́ nítorí pé àmọ̀gbà tí Kristi máa dé àwọn tí wọ́n kó bíbélì fún wa wọ́n fẹ́ ká tètè lónìí so a tètè rìnrìn àjò yẹn kíákíá nínú oṣù yìí gẹ́gẹ́ bí ohun tá a bá ti rí mo fẹ́ gbé program fún bàbá mi pf wa ohun tá a wá sọ ni pé tíwọ náà bá fẹ́ kí Ọlọ́run kí ó lò ẹ́ nínú ìrìn àjò yìí fún àwọn tá a nílò fún àwọn board marker yẹn àti rìfílẹ̀ ẹyọ kọ̀ọ̀kan máa ná wa ní two thousand naira torí twelve pieces pack tó jẹ́ pack yẹn ó jẹ́ one thousand two so fúnlé ìwé kọ̀ọ̀kan a nílò bíi fifty fifty thousand bó dẹ̀ ṣe wù wá bí ká ètè bẹ ilé ìwé bíi mẹ́wàá wò ṣùgbọ́n bá a bá ṣe ń rí i a máa yanjú ẹ̀ lé ọkọ̀ kan nọ́mbà tèmi rèé zero eight zero three three two six eight eight four six lẹ́ǹkan sí zero eight zero three three two six eight eight four six tó bá jẹ́ pé ìwọ náà fẹ́ darapọ̀ ṣá send yes bó bá ṣe máa jẹ́ máa get back sí yín bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà níkàlẹ̀ bàbá fẹ́ gbàdúrà pẹ̀lú wa wọ́n dẹ̀ fẹ́ súre fún wa tí kristi ò bá tí ì dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àwọn èèyàn ti ń pè mí ẹ má pè mí ẹ kàn send the test, ma get vaccine. god bless you all. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ christ revival kú sẹ́ńtà níbẹ̀ ni àṣírí ń tó. wákàtí wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ etí látẹnu bàbá wa nínú olúwa reverend pf ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. bàbá wa ti ń bẹ ilé ọ̀run. our father in heaven. adúgbò pé ìwọ nìkan ṣoṣo ni ọpẹ́ àti ògo yẹ. we thank you because you only deserve thanks and praise. promises. yẹ lónìí olúwa today o oh lord. mo ń bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀ lónìí. i speak to your people today. níbi gbogbo tí wọ́n ti gbé máa gbọ́ ọ̀rọ̀ yìí olúwa. wherever these voices shall be heard o oh lord. bíbélì wípé. the bible says. ibikíbi tá a bá fi ìrántí orúkọ mi sí. wherever the remembrance of my name is being put. èmi yóò tọ̀ yín wá èmi yóò sì bùkún fún yín. i will visit you and bless you. kí ọlọ́run kó tọ̀ yín wá níbi tí ẹ wà. may the lord visit you where I jésù kó sì ìbùkún rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan yín lónìí. may send his blessing upon each and every one of you today. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo tún wí pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run. and I declare again glory be to God in the highest. àdúrà tí nehemiah gbà. the prayer nehemiah offered. òun náà ni ọlọ́run fẹ́ kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ó gbà lónìí. is the same prayer God wants all you my listeners to to offer today. kí ni àdúrà tó gbà. and what was the prayer point. nehemiah thirteen thirty one wí pé. nehemiah chapter thirteen verse thirty one says. rántí mi sí rere ọlọ́run mi. remember me o oh my God for good. igbe àdúrà yìí jẹ́ igbe pàjáwìrì. this is a cry of prayer in emergency situation. tí ọlọ́run kì í sábà máa máa gbọ́ láì dáhùn. that God will just hear and immediately immediately reply. ó dàbí ìgbà tí ọmọ bá ń kígbe. it's just like a child that is crying. kí ìyá rẹ̀ gbọ́ igbe ọmọ rẹ̀. and the mother heard the voice of the child. tí ó sì fi ohun tí ó ṣe lọ́wọ́ sílẹ̀ kíákíá láti bójútó ọmọ rẹ̀. and she let whatever she is doing to take care of the child. irú igbe yìí ni Jésù gbọ́ tó fi dẹsẹ̀ dúró fún Bátímíù. this was the kind of cry Jesus had and he waited just because of Batimius. Jésù fi bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ wípé kí ni òun fẹ́ kí èmi kí ó ṣe fún ọ. And Jesus decided to ask him what do you want me to do for you. ó sì wí pé olúwa kí èmi kí ó lè ríran. And he told Jesus Lord that I may receive my sight. Jésù sì wí fún pé ríran ìgbàgbọ́ rẹ gbà ọ́ là. And Jesus replied to him receive your sight your faith has healed you. lójú kan náà ó sì ríran ó sì tọ Jésù lẹ́yìn. Immediately he received his sight and he was following Jesus. ohun táfọ́jú ibẹ̀ sì ṣe lẹ́yìn tó ríran ó ní pé ó bẹ̀rẹ̀ sí yin ọlọ́run lógo. what this blind man did immediately he received his sight was he decided to follow Jesus. igbe ṣàánú fún mi. the cry of have mercy upon me. Ìgbérántí mi sí rere. The cry of remember me for good. Ó jẹ́ igbe ẹni tí ó ń fẹ́ ìrànlọ́wọ́ ní kíákíá. It's a kind of cry of someone who need an emergency care. Fún àpẹẹrẹ. For example. Psalm forty-six verse one wípé. Psalm forty-six verse one says. Ọlọ́run ni ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. The book of Psalms, Psalm forty-six, verse one says, God is our refuge and strength a very present help in trouble. ìgbérántí mi sí rere ọlọ́run. the cry of remember me o lord for good. ìgbé tí kò gbọ́dọ̀ wọ inú voicemail ni. is a cry that must not enter voicemail. ìgbé agbọ́dẹ̀sẹ̀ dúró ni ìgbé yìí. this is a cry you have to hear and wait for a response. igbe ìrànlọ́wọ́ fún ẹni tí ó ń wá ìrànlọ́wọ́ ni. this is a cry of help for someone who is in need of help dávidi wípé ní ọjọ́ tí mo bá kígbe nígbà náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà èyí lè mí mọ̀ nítorí pé ọlọ́run wà fún mi psalm fifty six verse nine. in psalm fifty six verse nine david said when i cry unto thee then shall my enemies turn back this i know for god is for me. ènìyàn lè gbàgbé rẹ ṣùgbọ́n ọlọ́run kò gbàgbé rẹ ni bíbélì wí. human beings can forget you but God cannot forget you according to the bible. Bible. Nínú Isaiah forty nine verse fifteen. In Isaiah chapter forty nine verse fifteen. Níyìn yìí ni ọ̀rọ̀ náà wà. This is where you can find that verse. Ẹ gbọ́ ohun tí ó wí. Hear what it says. Obìnrin á lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí tí kì ó fi ṣe ìyọnu sí ọmọ inú ẹ̀. Lóòótọ́ wọn lè gbàgbé ṣùgbọ́n èmi kì ó gbàgbé rẹ̀. Isaiah forty nine verse fifteen. The book of Isaiah chapter forty nine verse fifteen says. Can a woman forget her suckling child that she should not have compassion on the son of her womb? Yea, they may forget, yet will I not forget thee. Àkọsílẹ̀ Bíbélì sọ pé Ọlọ́run sì rántí Anna. The written Bible record about Anna was and God remembered Hannah. Nǹkan méje pàtàkì ló ṣẹlẹ̀ sí Anna nígbà tí Ọlọ́run fi àánú rántí rẹ̀ seven things specifically happened to Anna when God remembered her with mercy. Anna sì lóyún. And Hannah conceived. Ìyanu ńlá ni eléyìí jẹ́. This is a great miracle. Lẹ́yìn àdúrà tí mo gbà fún ọ lónìí. After the prayer I pray for you today. Gbogbo ilẹ̀kùn ire ayé rẹ gbogbo tí èṣù ti tì yóò bẹ̀rẹ̀ sí sí sílẹ̀ fún ọ. all your doors of blessings that the devil has closed against you will start to open clear. nínú ìwé ìkíní samuel orí kìíní ẹsẹ̀ nineteen. in the book of first samuel chapter one verse nineteen. ẹ gbọ́ ohun tí olúwa wí. hear what the lord says wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀ wọ́n wólẹ̀ sí níwájú olúwa wọ́n padà sí ilé wọn ní Rámà Elkana sì mọ aya rẹ̀ olúwa sì rántí rẹ̀. First Samuel chapter one verse nineteen and they rose up in the morning early and worshipped before the Lord and returned and came to their house to Ramah and Elkanah knew Hannah his wife and the Lord remembered her mo ń sọ fún yín pé nǹkan méje pàtàkì ló ṣẹlẹ̀ sí Hánà nígbà tí Ọlọ́run fi àánú rántí rẹ̀. I told you seven specific things happened in the life of Hannah when God remembered her with mercy. Ohun tí ó sì máa ṣẹlẹ̀ nú ayé rẹ. And what will happen in your life. Ó nìyẹn. Are those things. Kí ni nǹkan àkọ́kọ́ tó ṣẹlẹ̀? What is the first thing that happened? a dá ẹkún ọjọ́ pípẹ́ dúró. a long time crying was stopped. nínú ayé Hánà. in the life of Hannah. Ọlọ́run sì fi Sámúẹ́lì fi nu omijé rẹ̀ nù. and God used Samuel to wipe away her tears. èkejì. number two thing. amú ẹ̀gàn àti àbùkù anna kúrò. the shame and reproach of anna was removed from her life. ìkẹta. number three. a àwọn ọ̀tá anna lẹ́nu mọ́ fún. all the adversaries and enemies of Anna, their mouths were shut. Ìkẹrin. Number four. Ẹnu Hannah ó gbòòrò lórí àwọn ọ̀tá rẹ̀, ó ní ẹnu mi gbòòrò lórí àwọn ọ̀tá mi. The mouth of Anna prevailed over her enemies. She said, I have prevailed over my enemies. ìkarùn Ọlọ́run fi orin titun sí Hannah lẹ́nu. Number five, God put a new song in Hannah's mouth. Ìkẹfà Ọlọ́run ṣí Hannah nínú. Number six, God opened the womb of Anna. Ìkeje ayé orúkọ Hannah padà. Number seven. Hannah's name was changed. Wọn ò tún pe Hannah ní àgànmọ́, ó ti di ìyá Sámúẹ́lì. Hannah was no more called a barren woman but she is now the mother of Samuel. Arákùnrin àti arábìnrin tí ń gbọ́rọ̀ yìí lónìí. Brothers and sisters that are hearing this message today. Bí Olúwa bá rántí rẹ sí rere. If the Lord remembers you for good. Gbogbo àwọn tó ti gbàgbé rẹ ló máa wá ọ láti fi oore bẹ̀ ọ́ wò. All those who have forgotten you will start to search for you to bless your life. ire rẹ gbogbo tí ayé ti gbẹ́sẹ̀ lé. all your blessings that have been sacked. tó o bá lè máa fi òun rárá kígbe pé ọlọ́run tí ó rántí anna sí rere tó sì rántí nehemiah sí rere rántí mi sí rere. if you can be crying today like Hannah as she cried and like Nehemiah as he cried that Lord God remember me for good surely God will remember you for good. this is a prayer point that is so important that you ought to write down and always offer. sí number one prayer point Lord, remember me for good and use your mercy to deliver me from those who want to kill me. Èkejì ìrántí mi síre lónìí kí o fi àánú rẹ sọ ẹkún mi dẹ̀rín kí o sì sọ ìkorò mi di adùn. Number two, Lord, remember me for good and change my sorrow to joy and my bitterness to sweet. Ìkẹta rántí mi lónìí kí o pa àwọn ẹlẹ́gàá ayé mi lẹ́nu mọ́ fún mi. Number three, remember me. me today, Lord, and keep shut the mouth of all my adversaries and enemies. Ìkẹrin Ọlọ́run tí kò lè yí padà tó ń yí o gbogbo padà. Number four prayer point Lord you the unchangeable changer. Mo nílò àyípadà sí rere lórí ọ̀rọ̀ ayé mi lórí ọ̀rọ̀ iṣẹ́ mi lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi lónìí Olúwa. Lord I need a change for better concerning my life concerning the life of my children concerning the life of people. people around me. Ẹ̀mí mímọ́ sọ pé kó wà ní àwẹ̀ ọjọ́ kan. The Holy Spirit is instructing you to observe one day fasting. Kó kígbe sí Ọlọ́run. And cry unto God. Bí Nehemiah. Like Nehemiah. Kígbe sí Olúwa bí Dávidi. Cry unto God like David. Kígbe sí Olúwa bí Anna. Cry unto God like Hannah. Tí ó ní Olúwa that said lord. rántí mi sí rere ọlọ́run mi. remember me o lord for good. gba àwẹ̀ ọjọ́ kan fún èyí. observe one day fasting on this. ó jẹ́ igbe pàjáwìrì tí ọlọ́run ò gbọ́dọ̀ mọ́ dúró nígbà tí ó bá ń gbọ́ igbe yìí. this is an emergency cry that God just have to listen and hear and respond the moment you cry out for it. ǹjẹ́ gbogbo ọkàn tó ń gbọ́rọ̀ yìí lónìí olúwa. all the souls that are listening listening to this message today, O oh Lord. Láti ìṣẹ́jú yìí bí mo ṣe ń gbàdúrà fún yín. As from this minute as I pray for you kí ọlọ́run kó rántí rẹ sí rere. may the lord remember you for good. kó fi ohun rere gbogbo ṣèrántí rẹ. and use every blessing to remember you. gbogbo àwọn tó ti gbàgbé rẹ pátápátá. all those that have forgotten you. kí wọ́n máa ṣí ayọ̀ kan ọ báyìí. may they start to open the book of joy about you now. títí ọjọ́ mẹ́jọ lónìí. until next week. kò ní testimony lórí àdúrà tí mo gbà fún ọ yìí. you will have a testimony concerning this prayer I have offered unto you. máa dùn dúpẹ́ kó sì máa yọ̀. continue to give thanks to God and be rejoicing. olúwa ti ṣí ìwé ìrántí kan. the Lord has opened a book of remembrance unto you. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ilé iṣẹ́ Fresh FM. this station Fresh FM olúwa kó rántí ilé-iṣẹ́ ìfún rere. may the lord remember this station for good. àmín. amen. pè mí nísinsìnyí. call me right now. zero eight zero three three two three four two eight eight. ètò bá a sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti ajírere pf ọwá. the preacher of this message to your hearing is evangelist and prophet P.F. Owa. Àlàáfíà ni fún yín. The peace of God be upon your life. Àmì àti àmì. Amen.